àwòrán ọgbọ̀n kálí mẹ́fà ọ̀rá Jésù gbogbo ẹ̀yà ọ̀rá ya òun kò níṣẹ́ tẹ̀rẹ̀ apá kọ̀ọ̀kọ́ níṣẹ́ tẹ̀rẹ̀ ojú à ń rìnà àmẹ́tí ká ń gbọ́ràn ká márùn ká ń hànràn ká padà ń jẹun gbogbo ọ̀rá yìí ṣiṣẹ́ papọ̀ ń ayẹ́jì ìbàdí bá apá ọ̀rá kọ̀ àbí ìbákọ̀gbẹ́ gbogbo ọ̀rá kéèyàn jìyà rẹ̀ ọlọ́run orí olùgbàgbọ́ yà gẹ́gẹ́ bí apá ọ̀ra kọ̀ ṣoṣo yà pé ṣọ́ọ̀ṣì jésù kristi olúwaya òǹkíyà ewu ọ̀ra tibẹ̀ ọlọ́run ní là kó gbogbo olùgbàgbọ́ ó yẹ ń pín ọ̀nì mìíràn kí a wàásù ó yẹ ń pín ọ̀nì mìíràn kí a kọrin ó yẹ ń pín ọ̀nì mìíràn kí a múnẹ̀hún ó yẹ ń pín ọ̀nì mìíràn kí a kọ́ni ọ̀nì mìíràn ìyá agbónojò bẹ́ẹ̀ kọ́ni mìíràn ìyàkó kí a ṣèrànlọ́wọ́ kò ní ngàn olùgbàgbọ́ kọ́ bá kó ká máa ṣe ipa tẹ̀rẹ̀ gbogbo ọ̀ra ìyá ṣọ́ọ̀ṣì wọn kì í ń jìyà gbogbo olùgbàgbọ́ láti ṣiṣẹ́ papọ̀ ká ń pọ́n ọlọ́run lé ká hàn ń ọ̀ra ya.